الشيطان إنك حميد مجيد أما بعد فيا عباد الله اتقوا الله تبارك وتعالى وراقبوه في السر والعلن يقول سبحانه يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون التوحيد يدل إلى ما يدل لا تسلمون عباد الله أيها الله بر الله سبحانه قد بغى fífi ọlọ́run bá pàṣẹ láti sọ ara wa àtàrà lé wa níbi iná pẹ̀lú kíkọ́ ara ẹni lẹ́kọ̀ọ́ kíkara ẹni lẹ́kọ̀ọ́. ọlọ́run bá subhanahu wa ta'ala wọ́n sọ wá sábàtà rí ayẹyẹ kẹfà ọlọ́run yá ayé ọ̀tá lẹ́sìn ní àmánú ó تكفروا وأهليكم النار أيها الإخوة الأعزاء ẹ̀ṣọ́ ara yín àti àwọn ará ilé yín kúrò níbi iná iná tó ti bí wọn tí wọn fi kú wọn kúrò wá náà bí wọn ti dá àwọn kékeré àti òkúta tí àwọn èèyàn fi kọ́ níta wọn ni wọn fi kú náà. فما كان لبناء تجلد عليها ملائكة غلاظ شداد أمريكا كان جميلا تجلد في دنيا وفي الله ọlọ́pàá ti pa wọn láti fi máa jẹ àwọn ọ̀daràn níyà wọn ní yé máa jẹ wọn níyà láyé àtúntò lọ́wọ́ àmọ́ àtọ́kùn ẹ̀ka ìrìnà ìmọ̀lú. wọn ní yàgbà àti ọlọ́run nígbà tó ń bá dẹ̀pọ̀ àwọn láti ẹni wọn ṣe. àbáwọn ọlọ́run pàtó rọ́bì ọlọ́run dára nígbà táyà yẹn sọ̀kalẹ̀ wọ́n ní mo ń pèlè lórí sí ọlọ́run ọba à ń kọ́ra wa lóò láti sáwọn ará ilé wa kó níbi iná. àlejò sọ̀rọ̀ wa ń sọ̀rọ̀ wa ń sọ̀rọ̀ yìí pé ẹ̀ ń kọ̀ fún wọn ni àmì máa ń ha tó ń lọ. nípa ọ̀tọ́nà ọba tó fún yín nípa rẹ̀. ẹ ń fi pamọ́ láti bí máa á máa pẹ̀lú ti ọlọ́run ọmọ sùpáàmù ìlú ọ̀tàrà ọ̀pọ̀ ayé láti rẹ̀. tẹ́lá ti ti bẹ́ẹ̀ ẹ ti sọ ara yín ẹ ti sáwọn ara yín olùbí náà nìyẹn. علي بن ابي طالب رضي الله تعالى عنه قال عزموا أنفسكم وأهليكم الخير ẹ̀kọ́kan àtàwọn ará lẹ́yìn ìrírí nítorí kí wọ́n palẹ̀ lè ánálẹ̀ àbínà àfitìnà nítorí pàmò wàhálà iná ìwà àwọn ọmọ ńlá ni wọ́n ti pè ní gbòòrò àwọn tó ti rí pé wọ́n yọ gbọ́lọ́wọ́ tó yọ bóòlù alẹ́ lọ́wọ́ wọn tó lè jẹ́ láti owó ni wọ́n gbà ọgbọ́dọ̀ tó ń bọ̀ jáde nígbà tí wọ́n mú ọlọ́kọ̀ wọ́n lè láti gbogbo yẹ báyìí wa ẹ̀rọ wọn ti kọ́ ń bọ̀ ọbẹ̀ sí àbọ̀ láàrin ìlú àti jọ́jẹ́ ìlú ńlá àti ìlú kékeré níbi ká máa fa ikú ká máa fún ògógóró ká máa lọ dáhìn lọ́nà ká máa wà fáàlì káàkiri lẹ́nà nínú ẹlẹ́nà bí ní àfihàn àwọn ọmọ wa kan láàrin ọlọ́run wọn أن إنما أموالكم وأولادكم فتنة أما dúkìá-ní-gbogbo àti àwọn ọmọ fìtìnà nínú wàhálà ní àyẹ̀wò ní wọ́n lọ rìn lẹ́rù àjẹrò àwọn ìlú. ṣùgbọ́n náà wọn bá alára tó tóbi gbá ìgbẹ́lẹ́dọ̀ náà ọ̀rọ̀ tó hàn án lọ́wọ́ tààlà. ilé wa ti ń bá wa lọ́nà ayẹyẹ kẹ̀lé. ẹni tí jẹ́ fìtìnà wọn. ọ̀yọ́ tó ti wá lé mọ́ èyí náà ló bá gbọdọ̀ yìí ti bàjẹ́ àwọn bàjẹ́ irun kódà tó ju ọmọ ẹ̀rù lọ kò tiẹ̀ dá mara bí ti wù lọ gbogbo àwọn kẹsí bàjẹ́ yóò ti máa kàkà náà lọ́kọ̀ láwùjọ ṣùgbọ́n wọn gbọ́dọ̀ kàkà ló fún wa náà ní pé tó lè fi wọn fi dá rẹ̀ lórí jẹ́kọ́ ìròyìn méjì ló fi ọmọ tó pé ní fìtínà báyìí wọn náà dá nípa àwọn ọmọ ọmọ fìtínà ẹ̀ àwọn ọmọ ọlọ́run tó pé ní sí ìlànà. فذكر الله قال ولا المال والبنون زينة الحياة الدنيا دنيا gbogbo àwọn ọmọ ọ̀ṣọ́ ayé ni wọ́n ṣe nínú ọ̀rọ̀ mi wọn nàbí sọ̀rọ̀ wá sọ́lá ṣàdúrà ìgbé rọ́ọ̀mì ọlọ́ọ̀rù wa ìlẹ̀ ọlọ́mọdébá ti kẹ́ òbí náà àárín ẹwàjá dẹ́rù àjà ìbẹ̀rù rẹ̀ tó ti àtìlẹ́yìn fọ́mọ́ rẹ̀ láti lè rí dáadáa lẹ́rù. àtàwọn alágbàtìlẹ́yìn fáwọn ọmọ yìí láti làwọn ọmọ yóò fi lè ṣe dáadáa fún wa. wọ́n ní ọlọ́run bá tún máa ń lọ wọ̀dà ara yóò ṣe àwọn ẹni ni bí àwọn ẹni jẹ́ bàbá wọ́n dáadáa ọmọ náà wá ṣe dáadáa ìtumọ̀ bá máa gbọ́ yẹn bẹ̀rẹ̀ òun ni pé gẹ́gẹ́ bó ti já sí wípé wàá gba ẹ̀tọ́ lọ́dọ̀ ọmọ rẹ àti wàá tó tó bí náà ìwọ náà ní ẹ̀tọ́ pàtàkì lọ́yọ̀ tó ti ti tọ́ ọ kó tó di pé wọn náà padà rí ẹ̀tọ́ gbà. òun lọ́pàá ẹni ẹ̀tọ́ àwọn àgbà jùmọ̀ àti wọn sábà máa ń wá kí wàá tó lé wọn láti kàlọ́ bá lọ́rọ̀ kó lọ́ Ibu anak kita jadi lama, anak kita orang tu ini jadi sí ọmọ ọmọ àti yìí gbọ́dọ̀ tó wù lẹ́nu òun ti di bàbá rẹ̀ ẹ ọ̀rẹ́ ọmọ yẹn wá nílẹ̀ aláǹfẹ̀ mú mi ni. pé òní ẹ̀tọ́ kan tó ń bí máa ń ṣe fọwọ́ ni ọmọ nìkan ní ọmọ àfẹ́ sọ àwọn ọmọ ọ̀rọ̀ ní bẹ́ẹ̀ ọdún ọ̀fẹ́ mọ̀ àkọ́kọ́ ẹ̀sọ́ kí àtọ́ sí àtọ́ sí mọ̀ ìkejì ní gbọ́dọ̀ dá kéèyàn ti fọmọ ìkẹta fún kéèyàn fọmọ náà àti máa ń tẹ̀ka òbí kẹkẹ mú lẹsẹsẹ ìyá tí ìyá ọ̀dọ̀ rẹ ló ń bọ̀ wáyé èèpọ̀ kí n kọ ìlọsọ wọn kọ mi nínú kankan wọn lọ akọ mi pé ẹjọ́ lọ wá fi ń sùn ní ìwọ ló ti kọ́kọ́ sẹ olórí wọn wà yìí lọ ẹ̀yìn wọn ló ti mú àyíká dàgbà ẹ̀yìn tẹ gbàgbọ́ ẹ̀yìn ló fi àwọn ọba ọjà ọtọ káàkiri mọ díẹ̀ nínú àwọn ẹ̀ṣọ́ ìdókòwò pẹ̀lú àwọn wa táwọn tó ń máa rẹ pẹ̀lú ọ̀dọ̀ àwọn. lọ́jọ́ iwájú káwọn náà lè ti dáadáa fún wa. Àkọ́kọ́ mọ̀ lọ, òun náà ti tó já sí bí àwa méjèèjì tá a fẹ́ fi mọ fáwọn ọlọ́rọ̀ náà. Adéjú sọ̀rọ̀ wọ àwọn àlejò ńlá nínú ìdí Nàìjíríà, Rọ́sùlọ́lọ́, ọdún sàfẹ́yẹ̀ wọlé mú kọ́kìkù. Ibi tẹ́ máa nínú ẹ̀sìn nínú wà òun ní kẹ́kẹ́ وأنفقوا إليهم أنت يا تقص ومكان نعم àwọn tẹ́lá ọmọ inú ẹjọ́ jáde báwọn ẹ̀ẹ́dẹ́jọ́ dọ́gba nínú ẹ̀sìn nínú ọ̀lẹ́ ọmọ inú ẹ̀rí àpárá ìmọ̀ yẹ́yà àlejò àpọ̀tọ̀lọ́ wọ́n fi ilé rẹ̀ nípa ìtumọ̀ àdéhùn ìtàkà ìlà lọ́dún tó mọ̀ ọ̀lẹ́ náà ni àdéhùn àwọn ẹ̀dẹ́rù òfin kàdà kó jáde pé gbogbo bímọ bímọ nínú ẹ̀gbẹ́ ọmọ ta fóun tó fi ní ẹ̀sọ́ سوى الوقت سبحانه وتعالى بتوفق الله الذي تساءلون به والأرحام الإرام إتمام الكرام والأرحام الإرام على الذي سمعت والقوائد أن أقوم بالسلطة التي تلقى بعدك ملكة هنا لكي يستسعى من أداء في الأرض النبي صلى الله عليه وسلم ọlọ́run afẹ́lẹ́ ọ̀rọ̀ ìwọ̀n mẹ́rin wọ́n máa ń tẹ̀sí orí kọ́ rẹ̀ wá lóní dúkìá ó lè dé ẹ̀ ìṣòro alẹ́ sí àdébí sọ̀rọ̀ máa sọ́lá wọn kọ́ sọ́ọ́ fi ra àtìkí ẹni tó lẹ́sìn ní kí wọ́n fẹ́ sí ẹ̀ lẹ́nu tàbí ẹ̀dá ẹ̀ ọmọ àpàrà pàdánù ọmọ àpọ̀wọ́ wọlé. ó ti kọ́ àwọn ẹni tí wọ́n ní ọmọ lọ́dọ̀ ọmọbìnrin lọ́dọ̀ oníjọba tó wá báyìí ẹni tẹ́sí mẹ́fẹ́ sí ẹ̀ níbẹ̀ ọ̀wà alága tẹ̀lé ọ̀rọ̀ bàbá àrí àti ìbàjẹ́ eléyìí tó tó tó gbòòrò. lóbi já sí ilé bí yàrá ti rí bàbá bá ti rí bẹ́ẹ̀ làwọn ń pèrè o. ó dàgbà mímì bàbá lè dá tí ọba ti dá bàbá lè dá lọ́pọ̀lọpọ̀ àwọn àríbẹ̀ láti wé nílé lọ́kẹ́. ó kọ́ sí gbogbo àmì ọ ó ti fi ọmọ dáadáa jáde látara ẹni bí. bàbá ọmọ ọba náà ń sọ wípé yóò kúrè ayé amínà ìlànà ọlọ́run àwọn fún alààyè jáde látara ìwúlẹ̀ ní bí yẹn ẹsẹ̀ ilé yẹn ìdíwọ̀n tó pọ̀ ó kéré ó wáyé bẹ́ẹ̀ gẹ́gẹ́ bó ti ṣẹlẹ̀ tí ẹ̀rẹ́ sùn má tọ́wọ́ alásọ̀dọ̀ ẹni tó pè ní abidjan ẹni bí labidjan àbújá lẹ́ni bí ní sínú àwọn ọ̀fẹ́ ẹ̀sìn fún àtẹ́bílẹ̀ bàbá àwọn tí yẹn jẹ́ àgbáńgá àwọn sàhábà tó ń tẹ̀sí tó ti láàmú dáadáa ṣùgbọ́n kọ̀ wọ́pọ̀. nínú ọ̀nà dáàbí wọ́n jọba ní ọmọ ti dáwọn ibi ní fitna dáwọn padà jẹ àwọn ará ìta àwọn oníwà sálà àwọn ní fitna lórí wọn ní fagbó kankan bẹ́ẹ̀ ni wọ́n máa fi kẹ́kọ̀ọ́ wọn ní àwọn lágbára tà agbára àdá wọn làwọn lágbára tà agbára ọ̀bẹ agbára àbọ̀ níbi tágbára ọlọ́wọ́n bá sọ nínú ọ̀nà tá a fi ń pè bí àwọn ọkọ ọmọ mi ní jẹ́sítínà òun ni pípa bí ẹba fẹ́ fún ọ̀yà rẹ̀ nígbà tí ẹba ní ìgbè lórí ẹ̀sìn tí tó bẹ̀rẹ̀ sọ tàbí ẹ̀fẹ́ lọ. Àbíbi sọ̀rọ̀ lọ ọ̀rọ̀ àìlò ìlọ. Nígbàgbọ́jà ti fẹ́ sọ̀rọ̀ náà yìí nígbà tó fẹ́ lọ bá ara rẹ̀ láti sun ìdí ara rẹ̀ tọ́lá tó fi kí láàyè tọ́lá ẹ̀rọ anabi sọlọ wà fún àlùfọlá oníkọlọ dákàdá la kọ ọmọdé àti dákùn òní kú ní rárá ó lè fi túbọ̀ làwọn afá ọlọ́mọ yóò lè ṣe wọn kò lè wá láwọn ọjọ́ máa pa owó ká kí wọn lọ sí àwọn ọjọ́ náà oníyàwó onípààrọ̀ ẹ̀sìn oríṣi ọ̀rọ̀ àwọn olùmọ̀sọ̀ nípa rẹ̀ nínú ọ̀gá tó ń gbé àwọn ọ̀dọ́ àti tí òfin ìjẹ́ fitna gbogbo àwọn adájọ́ jẹ́ òfin ìjẹ́ ìjà pàṣẹ ẹ̀jẹ̀ máa ń wò ó jẹ́ kó owó ẹ wà ní sẹ́lẹ̀ ní pàtó èyàn oníjẹkújẹ sẹ́ẹ̀sọ ẹ̀fì òkúrò rẹ̀ ti lu ẹ̀fù ẹlẹ́sọ̀ ìfẹ́ ìfòsúnlẹ̀ lélẹ́yìí títí kíní lélẹ́yìí ẹ̀yọ́ náà àwọn àgbà ni ẹ̀yọ́ lúbọ̀ pẹ̀lú òkúrò ọ̀nà ìdìbò mi lè yọjú ìyá ń sọ lọ́pọ̀lọpọ̀ gbà ẹkú bí àwọn bàbá wa àwọn mi gbàdá ọdún ẹgbẹ̀rá ẹ̀ẹ́dì àká òun ló máa ń tọ́ tẹ́lí bàbá wọn mọ̀ sí kódà wọn ò gbọ́ fún mi rárá nígbà tó lù ìjọ ìta ti náà. ẹ nínú kàtà kọ̀tà mi kò ọmọ nípa ọ̀jẹ̀ fúnjẹ ìyá náà lọ́wọ́ bá ti jẹ́ fúnjẹ tí àwọn obìnrin bá mú kú dálẹ̀ ẹni tó bá mú lẹ̀ yẹn báyìí ọ̀gá á obìnrin tilẹ̀ yìí náà ọ̀dọ̀ sáùtù làwọn náà ti tara ń ta wọn táwọn bá ti gbóbi sáùtù ni àwọn ọmọ ní mo kú wọn láì ní gbóbi ní òbí jáde. bí yàrá ti mọ̀ sí ọ̀rọ̀ ọmọ yàrá là ìyẹn sọmọ tìfẹ́ tìfẹ́ ni lọ́lá tó ń lọ́wọ́ ìsọ̀rọ̀ tó ń ṣe sóbìrì ni èrò ìwọ́n lè ṣe mẹ́. kódà tí ìyẹn tóbi gbẹgbẹrẹ ọgbà tó ti dára bẹ́ẹ̀ tọ́ba rẹ̀ abala bí kò sí tòkò tó náà nìyẹn. náà lọ́wọ́ pé mò ń lọ fún ìyàwó mi lèyẹn lè lù lọ́sọ̀ sọ pé mo fẹ́ lọ fún lóyún ìbejì bá ti dé àárọ̀ lọ́wọ́ ọ̀dùn lórí ẹ̀ èyí yóò fi ìbàdàn ìbàdàn ọkùnrin lórí rẹ̀ torí bí wọn náà ti gbà á ní ó sì máa fa lọ mẹ́rin yẹn nígbà wọn lọ sí ìyàwó rẹ bí ọbìnrin ọwọ́ ń sáká sí wọn ní lórí oníyẹsí lórí oní tí wọn lè dé nù rẹ oníyẹsí lè dé lórí ọba dájà ní bàbá ìṣòro ní àwọn olùdókòwò láti àlè ọlọ́run pàṣẹ ní ìbọn àti àṣọlá àṣọlá ní lóṣùlù ọ̀hún oníṣòro wọn nígbà wọn pàṣẹ ní ọ̀hún ọ̀hún ọ̀hún ọjọ́ ní ọmọ ọ̀dọ̀ bàbá yá lọ́nà òkun ní wọn bá tẹ́lẹ̀ òṣèlú ọlọ́wọ́ òkun ní ronú wọn wọ́n lọ sọ fún sí ìyá ẹni ní ẹbí kúyẹ lẹ́kọ̀ọ́ ẹni ọ̀wọ́ gbà sí ọjọ́ lọ fún ronú wa nípa pé ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún bí wọ́n ti jà lẹ́nu báyìí lọ́wọ́ wa. ọmọdé akẹ́kọ̀ọ́ yẹn dáàbò kọjá fìdí náà àti tó wọn pè mí nígbà mẹ́ta pé kájẹ dàbí ìdùn rẹ òní ti tẹ láti máa lọ sí káfà kí wọn lè lọ sọ̀rọ̀ ẹni yẹn bá rà bí lọ. mọlọ bá ti wọn gbà lórí ìgbà tí mo tó wú lábà ní fẹjìrì ẹjẹ dàbí dùn ọwọ́ àti olùkọ́ sọ̀rọ̀ tó kúrẹ́ lè fi ọmọ láti sọ̀rọ̀ yẹn lè sọ̀rọ̀ dà ikọ máa lọ fọ ikọ máa lọ ẹnì kan wọn máa ń pè ní káàsì lórí ayé àtẹnì sọlọ wà á lọ bábílì àbáwá sàyìn ní ìfẹsẹ̀ ìdùnnú عليه رحمة الله أعلى التابعين وجد الله عز وجل جورو قلبات النبوة هي جانا جانا أجروا قلبة أول ما تسهل هي فلا ولو جبه هو اللي جد قلبة الله هو اللي يقول ترى لا يمكن يلوم عليه أبا سعيد المسيب ثم قال له عليه رحمة الله وكان جانا يوسف كل عالمية ترى الله إن الله wọ́n lè fẹ́ lórí kí ló ti ń fọ́nrán rẹ ọlọ́run sọ ní òun sọ ní bí òun sọ ní ẹ ẹ kúùn kúùn ó kó ló ti lọ ọlọ́run sọ lórí kí ni ni nítorí pé kọ́kọ́ sọ ní àwọn oníbọ́ọ̀lù ìrò lábẹ́ òun sọ ní òun sọ ní asmẹ̀ asmẹ̀ o bọ́lá ti kọ́ lọ pé bẹ́ẹ̀ni lọ fún lọ́kọ̀ fún ewu ní yẹn gẹ̀rẹ́gẹ̀rẹ́ ni ẹ gbogbo oríṣiríṣi sọ fún bẹ́ẹ̀ wá wá di orúkọ tó ní bí wàá tẹ̀lé ìyẹn wàá túmọ̀ pé kan tó jáde lónìí wa ọ̀ ìlànà ọjọ́ ọjọ́ ìdíbọ̀ la fi mọ ẹ̀ka àwọn ìkọ̀ tó jáde kò sí kọ́ sí ìjáde lórí ẹ̀ sí mọ ọba jọ mọ kò lórí túmọ̀ àyínà ẹ̀ lábẹ́ ẹ̀sẹ̀ kó mọ ayò ní ní àtẹ̀lọ́ wá sí ọba àti lọ sáfọ̀ lè fi kọ́ lórí ọkọ ó lè já àtẹ̀lọ́ wá sí kò sí kọ́ sí ìjáde ní gbogbo àwọn ẹ̀kọ́ tó ga nínú gàdá àti ìṣọ̀kẹ́ bá àti mọ́tọ́ mi bí yàyà sí ẹ̀rọ àti gbèsè ra wọn ọba bẹ̀rẹ̀ pé kó ẹ̀sùn ẹ̀sùn mọ̀ bó láti ṣe bá lọ ẹ̀sùn náà nìkan la fẹ́ jà ní pẹ́rẹ́ à bó lẹ ti dákẹ́ ní ìlú mọ́ra wọn báyìí tẹ bá pẹ́rẹ́ bẹ́ẹ̀ bá jókòó ká ló ní. ṣé kẹ̀kẹ́ wà lórí kẹjọ kó yẹ ẹgbẹ̀gbọ̀n kẹtọ́ mọ́ jẹ òní látọ̀rọ̀ rẹ̀ ó lè tọ́ fẹ́yìn náà kí ẹ máa ti dáadáa bá wà báyìí ẹ máa lọ fún wọn ní àdíyà tẹ bá fi fún wọn ní àdíyà tó tó ọkùn tó kọ ọmọ náà nìyí ẹ lè mú ọ ní kẹkẹ bẹ̀rẹ̀ ìwọlú ní bàbá mi náà ẹsẹ̀ náà yìí tó ti rán tó ti tọ sí ní òwúlò pé pé kí àwọn bá padà gba owó ọ̀hún náà owó ọ̀hún ò ní sí ká báyìí ojú ọdún tàbí ọ̀rá àdáwà ká tí ó kéwì jù bẹ̀rẹ̀ ní fún ọ ní tó nípa bẹ́ẹ̀ fífẹ́rẹ́ àfikọ́ yẹn ẹ̀sìn ni dandan ni tí wọ́n gbọ́dọ̀ àbí gbọ́dọ̀ níjọ́ méje jọ́sìn tẹ̀lé àbí lónìí ìjùmọ̀ àjàkúgbàgbà lòdì sí i tọ́lá ìjà tó mọ́ fún ibi ìdájọ́ tó fi súnmọ́ àná ìlà àpẹẹrẹ yẹn ẹ ẹ káàtó kò ṣe ikọ̀ tó dá ikọ̀ tó dá káàtó sàdúrà irú ilé ìṣẹ̀lẹ̀ nínú hadith àti ìmúta àdú rọ̀bì ọlọ́run sàlá gba tó ní mọ́tẹ́ lọ́tọ́ wọn yẹn fàṣẹ bí sọ̀rọ̀ àtúlá anábì sọ wọn ó sì tẹ̀ nínú ìgbésẹ̀ bí àgbẹ̀ tọ́lá tó kọ̀ fún ẹ àlejòrè méjì tọ́lá tó bí àpẹẹrẹ ẹni méjì láti pa ẹ lọ́dẹ ọ̀tọ̀ wa nínú ìgbésẹ̀ náà ní ọmọ láfẹ́ kú wúlò orí bí àpá orí orí ká báyà àwọn ọmọ ẹmu yẹn yóò sọ pípa láti sàrà fún àwọn alẹ́ ìgbésẹ̀ tó pọ̀ láwọn kẹta tó tọmọ fi lè wúlò lọ́jọ́ wájú nínú ẹni ká kọ́lá obìnrin náà bá kọ́lá fún ọyá láṣẹ wò. فقال قوم رسولنا للإسلام الفطرة صلى الله سبحانه وتعالى صلى الله عليه وسلم أقول قولي هذا بسم الله العليم ويكفي المسلمين حتى لو قرنها يكفرون رسولية الله ورحمه الحمد لله وحده والصلاة والسلام على رسول الله وآله وسلم وعلى أيامنا وخير الله سبحانه إلى ما أنزل إذا بكل ما تفهم إذا كان من الرضاعة فضلايا فضل ما في الله وما كان للوالدات يرجعن أولادهن oṣù mẹ́fà ló kéré sí. oṣù tó wáyé bí wọn oṣù mẹ́fà nìyẹn ní ilé máa ń fi gbé ìtẹ̀rẹ̀. a ń tẹ̀ ká odidi ọdún méjì yẹn lóṣù mẹ́ta fún wa. mọ́tò bá ti oṣù mẹ́fà àjọ ti tẹ́ bá yọ láì kó nínú dáàbì oṣù tuntun wa wọ́n náà máa ń bá wọn àjọ tó bí wọn. ìgbà ń jò lẹ́bí kan náà ẹni yóò ti níbi ìyàwó kan lọ kí lọ́sàn bàbá àjọ ọmọ ọdọọdún ọdún ọdún tó lóko ní àbí inú tọ́nà tó fi bá wọn ṣẹ́wọ̀ ọjọ́ tó bọ́rọ̀ fi kọ́ ọmọ lọ́yà ti rí nìyẹn. nínú gàdá àti lẹ́tọ̀ ọlọ́mọbọ́mọ bí yẹn ju náà àtọ́ra òun ni ìbójú tọ́mọ. àwọn yóò àti bàbá ni wá sí wá dáadáa ìwọ náà ti lóbìnrin ló fi wọ lóbìnrin náà ti nífẹ̀ẹ́ wọlé wọn ò fi ọlẹ́ kan máa rìn kí tó kù lọ́rí wa pápá rẹ̀ ọjà ìkẹsẹ̀ ọjà ìkísùn láti ẹni tó sì tún ní sẹ́yìn obìnrin ló ní bíbọ́ yìí gbogbo àtàgbọ́ pẹ̀lú àpẹẹrẹ àti ìṣòro pẹ̀lú àwọn obìnrin. Ǹjẹ́ ọ̀rọ̀ àgbẹ̀ ń tẹ̀lé àpẹẹrẹ lára sọ́ra? Gbogbo wa ní ọlọ́run ti ká pẹ̀lú ìtẹ̀lé tọ́lọ́ ọmọ àwọn alákọ̀ọ́láyà. Ẹ̀rí ìṣẹ̀lẹ̀ kẹsẹ̀lẹ̀ lójú ayé àtẹ̀lé tọ́lọ́ ọmọ àtúnlá. Afẹ́nìkan ní ìlú ìdíje ọlọ́. Ó ní ẹ̀rí ọmọ mi mi mú lóyún rẹ̀ mi mú fún lọ́yìn mi ni mò ń gbé sígbà rẹ̀. Bàbá rẹ̀ wá kọ̀ mí lẹ́sìn ọwọ́ lọ́fẹ̀ẹ́ tọmọ lọ́wọ́ rẹ̀. Ìjọ náà ní ìwọ lẹ́tọ̀ọ́ kíkọ́ tó bá ti lọ ọ̀pọ̀ mi. ajá pé ọ̀pọ̀ wọn náà lọ lẹ́nu wọ́n làwọn ya ti bèrè jù bẹ́ẹ̀ lọ ẹ̀rí kó wọ́n bá tọ́ ọmọ kalẹ̀ láyé ọlọ́run ní màmá wo ọmọ wòlíì màlẹ́ bá òun náà ló ti lè rí kẹyà bá bẹ́ẹ̀ àti ti pẹ̀lú ọmọ rẹ̀ lọ́mọ ti pẹ̀lú ọmọ rẹ̀. tọ́wọ́ ẹ̀kọ́ fún fẹ́ bí ti pẹ̀lú ọmọ yẹn yóò ti kórìíra pẹ̀lú ọmọ lọ́fẹ́ lọ́fẹ́. lórí agbẹ́sẹ̀ náà ẹ̀kọ́ sọ ọmọ ìyá rẹ̀ káàrà yí àtọ́yó ìyá rẹ̀ lẹ́yìn náà làbúrò yà lórí àkùsàlà àtẹ́gbọ̀n yà lóbìnrin ọ̀sán ìgbésẹ̀ rí àbúrò yà wọ́n ti wọ́n lọ fẹ́ wẹ̀lẹ̀ bí àwọn ti máa ń fẹ́ wẹ̀lẹ̀ yẹn ẹ̀ẹ́dẹ̀ lórí ló máa fi ń pa àwọn obìnrin ká tó wọ́n ti bí àwọn obìnrin yẹn tó wọ́n fi dúró láì. wọ́n ti fẹ́ wẹ̀lẹ̀ ni wọ́n lọ fẹ́ má tọ́ wọn fún bí ọ̀nà. ọ̀rẹ́ ti ń tọ́ wọn ọgbọ́dọ̀ nílá káì yóò ti bàlágà ọmọ tó ń tí ọ̀dà kẹ̀kẹ́ mọ̀ rárá yóò ti jẹ́ bukari yóò tún ní amáàna làǹtí pamọ́ ìwà rẹ̀ ọ̀dà ajẹ́mú ẹlòmíràn náà kiri yóò lòun bẹ́ẹ̀ tó lọ sí kiri yóò gègé bí ìwọlé lọ sọmọ ọmọ àti kọmọ rẹ ọmọ àtàkùn yóò padà pàtẹ ọkọ báyà òsì gbọ́dọ̀ jẹ tó ti fi akọkọ mi nínú àwọn òpinṣẹ tó wọn fi yẹn níbi òfin jẹ sísúná tí ọba sọ̀rọ̀ oṣù tí kàwọn bí yóò ti bẹ̀rẹ̀ ọ àkídà òun lákọ̀ọ́kọ́ fi kọ́ wọn ká tó kọjá lọ ẹ wá àgbègbè síra wọn. ó kí ẹ kọ́kọ́ máa fi ọmọ jókòó kí ẹ máa béèrè yìí pé ẹ mo ti jẹ́ ẹ̀yin bàbá mi ẹ fọ́ náà fọ́ ìdílé yìí náà ti jẹ́ òun ìyá mi padà bọ́yọ́ dá ìyá ìyá mọ́ tani ẹ talóṣù dàgbà mi wò lọ́dà sọ ìyá ìyá bàbá láti ní gbogbo wọn yẹn lọ sí òdìgbè lórí ọba ẹ̀dàgbẹ́ nìkan bẹ̀ káàdì tọ́pẹ̀ dàrú wa. táwọn ẹ̀rọ àti ọlọ́lọ́lọ́lọ́ ayé àwọn Muhammad bàbá wa ń kéde ìlú ayé òjijì ọlọ́run tààlámùnà ìmọ̀ ìgbàgbọ́ la kọ́kọ́ kọ́ ọkùnrin ìkọ̀ọ̀dà kótó ní bàbá ìkọ̀ọ̀dà ẹ wá àti ìdíra ẹ wá lórí ẹ̀ ń jágbọ́ ìdámúlá àti ìgbà ọmọ mi náà wá lé fi pé wọ́n á gbé bọ́ ìlànà ẹbí ń bá a bá ẹni kẹ̀kẹ́ tọ́mọ mi wọ́n náà lè dá bọ́ ló mú wá fún rẹ̀ ọmọ wa máa ó lè dá bọ́ yìí ọmọ ọdún kẹ ọmọ ọdún mẹ́fà ẹ máa kó wọ́n alẹ́ kéwù alẹ́ náà wá ya bọ́ ìdánù mọ́ ìjọba fẹ́ káàkiri ló gbọ́dá ìlú gbọ́dẹ́ káàkiri yá lọ fẹ́ lọ́wọ́ ọ̀rọ̀ onígbà bá àbúrò àbẹ̀lá àbẹ̀lẹ̀ sọ̀rọ̀ àṣẹlá kọ́ra là kọ́kọ́kọ́ kọ́bílà lẹ́yìn ìgbà yẹn láti wá sí àlùfáà wọn lọ láti náà bí i ìmọ̀ ìgbàgbọ́ wa ṣe pẹ̀lú bẹ́ẹ̀. ẹ̀yin náà wo tàfíì àwọn ọ̀rọ̀ tàfíì ìpínlẹ̀ tàfíì dàbídà káàkiri sọ̀tẹ̀ láti fà sọ̀lẹ̀ fún abájú lórí ìyá kùlẹ̀ ẹni wàlẹ́ òun kẹ̀kẹ́ ìmọ̀ ọ̀dùn ẹ̀yìn pàdé ìlà tọ́lọ̀ ọlọ́wọ́ tọ́ba wá ṣe àtẹ̀yìn ọlọ́run ọba ní ọmọ wa tọ́ba béèrè fúlọ́ ní ọmọ abilérè láti ọba tó jọ báwọn kó jọra bá kó lè ní ọlára àti tọ́lọ́n bá kọlẹ̀ lórí wọ́n bá wọn wọ láǹkàrí olè lọ láǹkàrí àti tọ́lọ́n bá ní ọ̀sẹ̀ díẹ̀ ìbá ti tẹ̀. ìgbé tí wọ́n ti bọ́ ni wọ́n ti gbé sókè ẹ̀sùn táwọn orúkẹ báyìí láti tọrọ àti tọmọ lẹ́kọ̀ọ́ àwọn kan sọ fọmọ ní ọkọ̀ òun yóò gbé e ní ọkọ̀ náà ẹ̀yìn tó yà lọ rẹ̀ láti lè lè ẹ̀sùn tàfẹ́kọ́ níbi táwọn ará ilé òtún máa rí láti ní ẹ̀wù ọ̀dọ̀dún lọ ìyẹn lẹ́kọ́ wọn. ṣùgbọ́n rẹ̀ bẹ̀rù yẹn a máa ń fi ìnìwò ìdí náà bẹ́ẹ̀ àgbàlagbà ti máa ń sọ. tọ́ba ti di bẹ́ẹ̀ ọ̀rọ̀ ní ti jọrọ̀ ọ̀yà bá fún bílálà yẹn jáde kódà tọ́ba bá ti sèǹkẹ́ fúnra ẹ̀ gan lòun gan lọ́ọ̀rí bílálà yẹn ó lè gorí àjàgán kọ́ lọ́ọ̀ mú wa ibi bílálà tẹ́ máa kí ló torí bàbá yẹn fi ọ̀nà ọ̀rọ̀ sí gẹ́gẹ́ àmọ́ ti ṣe ìwà burúkú kan ni wọ́n á ti òpin tó bá ti rí bẹ́ẹ̀ nìkan báyìí lẹ́ẹ̀ máa fi lò wọ́n á ti gbàgbá tí wọ́n tó àlùkù ọ̀kan náà àwọn táàbù lálẹ́wà lọ́dún ìjọ rẹ̀ olùkọ́ bá ti ti kíngin lọ́rẹ̀ ó ti lẹ́gbà rẹ̀ ọjà mi lò bá ti mú òkè ọmọdé akẹ́kẹ́ lò lóhùn bá kẹlẹ̀ ó ti máa lọ mú ẹgbà òun ti pé tóun bá ti dómi lò bẹ́ẹ̀ máa bá ti máa ń ṣe kí ni bẹ́ẹ̀ ti máa fi ń lò wọn nìyẹn ó ti bóun ti kú ẹkùn ní ọlá ìdámẹ́ra ìgbà àwọn ti bá ọmọ máa rà. yẹn yọ ọ́rùn àdìsí ó ń bọ̀ bá ṣe kí ni báyìí máa fún ẹ ní lọ́rùn ìlú pápá mọ́nítọ̀ wọn ló ti ti fẹ́ sùn máa fi dáwà ara rẹ̀ mọ́kànlárí ẹni àbí ìsìnká wà fún láti nìyàn lẹ́sẹ̀lẹ̀ ibi ẹ má jẹ àwọn kéèké àtàwọn wèrè ẹ má jẹ àwọn ọmọ ká gọ́ọ̀dù wèrè wo tọmọdé ọmọdé lè wọ mọ́kànlárí tiẹ̀ kódà wọn láti sọ lọ́sọ̀lá máa kó ọmọ ẹ̀ ọmọ ọmọ ẹ̀ dání òmáàmà tọ́jú ọmọ sẹ́lẹ̀ tọ́ba fẹ́ rúkú àgbélẹ̀ tọ́ba fẹ́ forí kẹlẹ̀ àgbélẹ̀ tọ́ba tó ti dó àtúgbé lọ́wọ́ àdébí sọlọ ẹsẹlọ ní ẹ̀kọ́ ọmọ nírun nígbà tí wọn bá dọdún méje tí wọn bá dọdún méwàá tó bá fẹ́ kí wọn lù lórí ẹ ẹsìn má ti wọn oṣù ti kan náà inú kẹjọ rẹ wà lọ sí bá sọnà òṣìṣẹ́ máa gbàdúrà ẹyẹ lẹsẹ ẹ lọ fẹ́ wọ lọ wọn lè wo wàhálà sọyún tó nílò rọrùn ni àbí bíbí ẹlòmí láwọn ilé òkèèrè láwọn ààyè mí ọba tí kò lè ṣe sẹ́ni òfin mọ́ báyìí fún òun lè ní dára wọn láwọn fún ọ̀rá làwọn tọkùnrin ẹ̀ jáde lórí wọn gbàgbé nira ní láti bímọ ọkọ̀ rọrùn ọlọ́wọ́n ọba ní máa ń tẹ̀lé kọ́rọ̀ ọmọdé wa lórí rẹ̀ pẹ̀lú wàhálà òbí pẹ̀lú wàhálà títọ́ gbogbo ẹ̀ lẹ́nu bí tòrò ti pọ̀ ìṣòro lórí ìṣòro ọ̀rọ̀ wa ti ti dọ̀rọ̀ àti wọn mọ ilé ṣe dáadáa báyìí ìwé kúrò ti kejì náà àwọn ìlọ ẹ má gbà lò bí ẹ ti fi fọ́kadà rẹ̀ ti kú bọ̀wọ́lọ̀ fún wọn olùkọ́ bá fún ọ̀kadà tó ti alẹ́ tẹ̀lé tàbí kọ́ kí apá rẹ̀. káàdùn wa sọ lọ lẹ́sùn tí wà lórí ẹ̀gẹ́ ẹ ti fi fọ́mọ yín ẹ má ti fi fún ẹ̀gbọ́n yín. wọ́n má lọ sí déédéé gbà dé ibi ọ̀sẹ̀ olùkọ́ fún ẹ̀dá sọ̀rọ̀ nínú kẹtẹ́ ọlọ́run ṣàkóso nípa àwọn ọmọ ṣàkóso fún mi nípa àwọn àrọ́mọdọ́mọ mi tí wọ́n dà. àwọn tí wọ́n ti dáwọ́ bọ́ọ̀lù lọ́dà nínú àwọn kẹjọ rẹ̀ wá lọ́wọ́ lórí tọ́mọ nìyẹn a sì máa di dọ́gba láàrin wọn láì ní iye ọkùnrin tí ọkùnrin nìkan ní òun lọ sọ obìnrin yẹn lọ sọ tiẹ̀ àárín ti bẹ́ẹ̀ o. ẹ̀mí ti fi gbogbo àwọn kíkẹ́ àwa náà ti lè fi ọmọ ẹ̀dùn ní òbí kan ní òbí máa ti lọ́rùn ó dà mo tún rẹ̀ lọ́wọ́ lórí bó ti ti háyì ó ti fẹ́yàwó. tọ́lá bá tún ní ọ̀rọ̀ rẹ̀ táwọn ká gbìyànjú lórí fóònù lọ́wọ́ obìnrin wa pé máa rà máa kọ̀ọ̀kan aláìríire ọmọkùnrin wa tó ti fi àárẹ̀ rẹ̀ lọ́wọ́ lórí fóònù ó ti fẹ́yàwó dáadáa. àbá nígbà tó ń bá ti ti ogun kẹ́lẹ́ àbá èmi ní retí lọ́dọ̀ rẹ̀ táwa ní oṣù bẹ́ẹ̀ nígbà tó ń rí ẹ̀rọ rẹ̀ ọdún tó kọ́rọ̀ wà lọ. rírè ìsìláàmù ìdarí ṣe yọ̀ọ̀fẹ́ ọmọ wọn tẹ̀lé ọlọ́ yọ̀ọ̀tọ́ láàkáyọ̀ rẹ̀ kò ní wà nínú àwọn ọmọ ńlá rẹ̀ tí wọ́n pe ìmúkúmù tí wọ́n dáhùn yẹn lọ́rẹ̀ láàyè. yóò ti sọ ọjọ́ àbí onímọ̀jálẹ́gbẹ̀rẹ̀ àwọn onímọ̀lápàlá yóò ti sọ ọmọlẹ́bí yọ̀ọ̀tara rẹ̀ yóò ti sọ dúkìá lórí dájúdá kò tó tóbi jù tá a lè fi pamọ́ òun ẹ̀ ti ta ọmọ ẹ̀kọ́ اللهم ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما قوموا الى صلاتكم رحمه الله تعالى الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن